this is the same Olubori that will go behind they he will, he will subject all his men all her members They will say they should fast and this this this woman uh, Baba Dami will go be they will go behind the, the office door they will go begin the knack you offend Olubori this one uh, that dey call pastor o n pastor tó ń when you have anything to do with Olubori do you know how Olubori do fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ò bá mọ ẹni tó ń jẹ́ prophetess mary olúborí àwọn olórí ìjọ rosac rock of salvation apostolic church ẹ yàtọ̀ sí ọ̀pọ̀ ènìyàn ló mọ wòlíì olúborí mọ́ ọ̀ní ọ̀fìfẹ́ dáadáa tó fi jẹ́ pé wọ́n ti jọ ń wọlé wọ̀de débi pé àwọn kan tiẹ̀ gbàgbọ́ ẹ pé wòlíì yìí ló gbé queen naomi fún ọ̀ní rìṣà ẹ tí wọ́n fi ṣàyà kó tó di pé queen naomi fi àfihàn ní sílẹ̀ àti pé eh, wòlíì olúborí ni àwọn kan tó gbàgbọ́ pé wọ́n jẹ́ spiritual mother fún Ọ̀ọ̀ni of Ifẹ̀ kódà àwọn kan tiẹ̀ bìlíìfù pé ògbóni ni wòlíì yìí nítorí ìrẹ́pọ̀ tó dánmọ́rán tí wọ́n ní pẹ̀lú Ọ̀ọ̀ni of Ifẹ̀ pẹ̀lú pé olórí Naomi ti kúrò láàfin o eh, àwọn kan sì máa ń rí wòlíì olúborí eh, ní ààfin Ọ̀ọ̀ni fún ayẹyẹ ọjọ́ òbí àti oríṣiríṣi ṣíṣe tí wọ́n ṣe láàfin ní báyìí maureen bàdéjọ ti wá jáde o láti wá tú àwọn àṣírí kan tó lágbára nípa gbajúmọ̀ wòlíì obìnrin èyí tí wọ́n pè ní prophetess olúborí kódà maureen fòkò ránṣẹ́ o ó fòkò ránṣẹ́ sí àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ kan kọ́lá olóòtú pé irú àwọn bàbá yìí gan bọ́n rí àwọn nǹkan tí ò dáa tó yẹ kán sọ̀rọ̀ lé lórí wọ́n á sì tún panu mọ́ nítorí owó tí wọ́n ń rí gbà lọ́wọ́ irú àwọn wòlíì bíi olúborí nínú fọ́nrán kan tí ẹ máa rí láìpẹ́ yìí ni ẹ ti máa rí ìdí pàtàkì tí maureen ṣe ń sin àwọn èèyàn nígbẹ́rẹ́ ìpàkọ́ lórí irú ẹni tí wòlíì olúborí jẹ́ àti àwọn nǹkan tó ti ṣe fún àwọn tó jẹ́ ọmọ ọ̀jọ́ ẹ̀ tó jẹ́ ọmọ ṣọ́ọ̀ṣì ẹ̀ ó ṣe ní láàánú pé ọ̀pọ̀ àṣírí ni maureen lòun ti tú nípa àwọn wòlíì èké ní nàìjíríà àti nílùú ọba ẹ̀ lọ́hùn-ún eléyìí tọ́rọ̀ kàn báyìí ni olúborí ẹ̀ tó ní òun ṣe àánú ṣùgbọ́n àánú yìí kí ló bá dé kí ló yẹ kí kí ni ò yẹ káwọn èèyàn ṣe nítorí pé wọ́n fẹ́ gbà ní wọ́n fẹ́ gba ráìsì wọ́n fẹ́ gba chẹ́ńjì díẹ̀ ẹ wo nǹkan kì í ràgó à ń bọ̀. Welcome to crossblogX TV. Remember to like, share and follow us. ẹ já gbóhùn lẹ́nu Maureen ká gbọ́ tó sọ nípa wòlíì olúborí pàápàá lórí àwọn ìwà kan tí ó ṣeni ní kàyéfì tó jẹ́ pé kò yẹ ká bá lórí olórí ìjọ tó tiẹ̀ tún wá jẹ́ wòlíì ẹja gbọ́. But why deceiving people? Why lying to people? And they are calling this type of woman angeli irú angeli wo angeli tó ń dóko èyí ti rí angel of God ibi tó ti tọ́ ti náà kẹ̀rí ni. So when I saw this viral video when I when when my prophetess tó fún wọn ó fún wọn tó mo ní this woman she supposed to be work she supposed to be among the Nollywood actress Olúborí supposed to be among the Nollywood is not she, she got nothing to do with the body of Christ but because a lot of people they don't know who they are in Christ they don't even know the God they are serving that is why somebody like Olúborí will continue to deceive them I if you go lórí ọ̀rọ̀ prophetess olúborí náà ni ọ̀rẹ́ ìbádìjọ ti ń sọ àwọn nǹkan tí ó ṣe é ṣe kẹ́ ẹ má mọ̀ tó ń gbìyànjú láti sẹ́wọ̀n ẹ̀lẹ́gbẹ́rẹ́ papọ̀. People, were people, said, people were calling me they call my attention to this video but I am not surprised a lot of people call my attention to this particular video See. Sure, you guys can see. I know some of you, you must have, you've watched it. This is a typical style of Onubori because now nobody is talking about it. She for, she started, she can never change because that is their own source of income. Wọn ò níṣẹ́ mi. Look at all those people. You want to give them charity. You subject them to another. Uh, this is abuse so nígbà tí jésù fún àwọn èèyàn ní oúnjẹ ṣé bóyá fún wọn lélẹ̀ mo wò wọ́n títí títí mo ní ìgbà wo ni àwọn èèyàn yìí fẹ́ gbọ́n ìgbà wo lẹ́yìn náà fẹ́ gbọ́n ẹ̀yin ènìyàn yìí ẹ lọ kàbí go and read your bible god is real but you see all these all these fake people so for those of you that is wondering ha i begin to wonder you are èló ni gbogbo pàǹtí tí wèrè kó sínú bíbà yìí èló ni gbogbo pàǹtí ó fún ara ẹ̀ gbogbo this strategy is a scamming strategy gbogbo wọn tó kó sí bíbà yìí and uh, people like Kọ́láwọlé Ọláwuyì they will Kọ́láwọlé Olóòtú they will continue to promote nonsense they will go online because torí nǹkan tó máa jẹ kò ní jẹ́ kó gbọ́n lórí ọ̀rọ̀ torí owó tó máa gbà torí wọ́n fẹ́ gba owó owó tó gbà láti gbé pre-promote ẹ̀ kò ní jẹ́ kó mọ̀ nǹkan tó ń ṣe ó ṣeé ṣe kẹ́ ẹ má mọ̀ tó ń gbìyànjú láti sẹ́ àwọn èèyàn nígbẹ́rẹ́ pàkọ́. owó náà owó they una know they abuse me òun kọ́ ló ẹ wo nǹkan tó ń ṣe fáwọn èèyàn look at look at it ọlọ́run má jẹ́ kébi pa wá dé ọ̀dọ̀ olúborí so look at it can you see èló ni gbogbo nǹkan tó olúborí kó sínú ibà tó ní káwọn èèyàn máa kúnlẹ̀ kí òun but i wonder so is this biblical is this the way to do charity so this is the way god wants us to begin to bless our people this is the way god wants you to you can see olubori ò ṣe anything for nothing she is too diabolical she is too diabolical you remember what he did to uh, uh adekoya I was the one that point mo mo yọ síta ó ní ìyẹn máa tẹ agbádá ẹ ó gbé ògo yẹn sílẹ̀ ó fẹsẹ̀ tẹ̀. Do you remember that one that put his Agbada on the floor? I know I can I still have I can give you one thousand and one videos about my activities. Even the way how she started her ministry and everything. So look at this. For those of you who are Christians, who are born again Christians. Is this the way to do charity? Did Jesus Christ, is this the way Jesus Christ did his own charity? Is this one biblical? So many of you will go to that church, you go and carry another thing. You go with one problem, one problem, just one problem. Oh. When you will come back, some will come back with trailer load of pro problem. Because these people are not of God. Even Jesus tell us, say, by their fruit we shall know them. Is this biblical? I'm asking all of you. I'm asking a question here. Please educate me. Is this the way, is it the will of God concerning each and every one of us? Is it the way we should help our brothers and sisters? Do we have to subject them to this? This is abuse. This is spiritual abuse is this one biblical i'm asking. lórí ọ̀rọ̀ prophetess olúborí náà ni ọ̀rẹ́ ìbádìjọ́ ti ń sọ àwọn kọ̀ọ̀kan tí ó ṣeé ṣe kẹ́ ẹ má mọ̀ tó ń why do you want all these old old women that, that some are, even, even older than you to lean down for you it's a spiritual thing because she can't continue to do her all her rubbish here in the United Kingdom she, uh, she can take it to Nigeria until government regulate these guys. They will continue to abuse innocent people. They will continue to abuse innocent Nigerian. But I'm asking a question. Is this one? No, but let us reason together before I leave Olubori's case. Is this biblical? Can you show me where it is written in the Bible that you want to give them food? You want to help them? It's good to support, most especially when things are hard now in Nigeria. But why must they kneel down for you? Why must anybody has to kneel down for you before you give them anything? Is this the will of God? tó òun nìyẹn ìyẹn èèyàn wa o ẹ drop comment yín remember to like share and follow us. Thanks for watching.